náà kó lè daṣẹ́ lọ àdúró òjò tó rọ̀ sí rékè ló rọ̀ sí ewúro ìpéńpéjú tàǹbà fìlà òpó kan máyé dúró àrí achieve my aims kò sẹ́ni máa dá mi dúró I don't need to suffer before I could make my dough oh Lord God of my target no man bless my soul those people behind me they no want me to blow olúwa jọ̀wọ́ gbà mí kán má lọ fún ọ gbogbo sugar ké no get sugar nígbà tó dáyé ìrèké dín nǹkan tó ń dùn wọ́n fẹ́ kó gbáyé àwọn afẹ́ajẹ má fi ayé má fẹ́ ká gbáyé wọ́n ń ba tẹni jẹ́ lẹ́yìn wọ́n tún wá ṣojú ayé ojú ajá ojú ajá ń ṣẹ́jẹ̀ ọwọ́ èpo lára yín láwọn kì í bá ní látẹ̀jẹ̀ ìgbà tó dá ló máa wá ó máa máa jẹ́jẹ́jẹ́ before they gonna hàn kí wọ́n lé ní pé kó wá jẹ́jẹ́ kò sẹ́ni tó lè mú rege tí ó ní ṣùgbà kóríwo bí rere mi gbé mi ga àmọ́ muslim aláwọ̀ bí ó sì tán níbo ní mi bá wà níbo ni mi ò bá wà níbo ni mi ò bá wà kí ó sì tọ́ lọ́rùn níbo ni mi ò bá wà. Monday to Sunday hustling ní lórí títì fẹ̀sán wọn jọ mi ìjọ wo ni mo fẹ́ ra infinity I see the hustle then just some ẹ̀sìn jọ kó lè sọ fún mi máa jẹyàn kó tó déyàn everyday ni mọ́ mi sọ fún mi jí dẹ́bù táwọn ẹtì wọn ṣubú kí n máa rí wọn mọ́ wọn wá mi nínú kásẹ̀tì ọlọ́run ọba ló ṣe ń pa mí mọ́ this na my time láti jókòó kí n jẹ ṣẹ́ ọwọ́ mi wọ́n jí dẹ́bù bẹ́ẹ̀ kú dànù ìrọ̀kan mi kò sẹ́ni tó lè mú rege tí ó ní ṣùgbà kórìwò bí rere mi gbé mi ga àmọ́ muslim aláwọ̀dé wọn náà kú bá sọ́ndà wọ́n lọ ilé aláwọ̀dé wọn náà sẹ́ńdì sọ́ndà bí ó sì tán lọ́rùn níbo ni mi ò bá wà níbo ni mi ò bá wà nítorí mi ò bá wà á kí ó sì tọ́ lọ́rùn nítorí mi ò bá wà á. Pọ́psat Balógun ìyá Akórèdé Yínká Quadri bàbá Akórèdé Àfọ̀njá Ọláníyì Akórèdé Wálé Akórèdé ọ̀rẹ́ Akórèdé ọlọ́nàdé Saheed. Honey, mo ti fẹ́ máa lọ síbi iṣẹ́. Kí ló lè tó wá pẹ́? Iná tí mò ń dà ní. Kí ló ṣe fún mi? Ṣé rice? Rice. Ẹ náà wà òkè náà. Ẹ̀yin òṣìṣẹ́ ìjọba tẹ́lẹ̀ náà <laughs> kò ju pé kẹ́kú débẹ̀ kẹ́ lọ máa ti rẹ́gísítà lọ. Ah, fàájì lẹ́wà. Ọgọ́ta ọgọ́ta ni owó aláàárọ̀ àkọ́jọ ọkọ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀ bọ̀tẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ pè ẹ́ ṣàkíyèsí ẹ̀ mo fẹ́ yín tẹ́ ń ṣiṣẹ́ ìjọba kò síbi tẹ́ẹ̀dá tí ń ṣiṣẹ́ láyé lọ tí òmìsí náà tó máa láìkẹ́ pẹ́. àná gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ àmọmọye tí mo fi fẹ́ àmọmọye tí mo fi fẹ́ àwọn fámìlì yín lọ́dọ̀ ẹ̀ ṣe náà ṣe bí ibo yorùbá tó jẹ́ pé táwọn máa ń fẹ́ ra wa àwọn máa ń ṣe tán lọ ah, ah, ó bí ẹ̀ kó máa bọ̀. <laughs> ọ̀nà tó yíbo tẹ̀lé tó máa lọ tó mi ní pẹ́ dé. má pẹ̀sẹ̀ wọ má fojú mi sọ má pẹ̀ délé ni o ìfẹ́ gbọ́ pé go slow ni o má lọ má lọ má lọ ṣùgbọ́n. ìbínú ìbínú. ẹ sà ẹ sà ẹ sà ẹ sà ẹ̀kúnlẹ̀ ìbò ní gbogbo yín yà sí látẹ̀kùn. kí ilé ìdáná náà la wà. ilé ìdáná la wà. oúnjẹ mi ń kọ́. mama oúnjẹ yẹ. mẹ́mẹ́mẹ́ kí ló ń ṣe fún mi oúnjẹ mi kọ́ jáde mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́. rárá àǹtí àdùkẹ́ ni wọ́n dànù. ok ẹ àdùkẹ́ àdùkẹ́. sáà sáà sáà sáà. 哎，哎，哎，干不成。 ọ ti gbé mi mi oúnjẹ mi kọ gbogbo ọgbọ́n kò tẹ. Eh, àwọn mọ́mí eh, mọ́mí àgbà wọ́n ní pé ká mọ̀ dáná. wọ́n ní ká mọ̀ dáná bóyá ọ̀nà fẹ́ dáná nìyẹn. Eh, yakunle yakunle. yes yes. Ah. tó gbogbo yín ẹ sínú ilé tí mo fi wọlé mo lè tó bọ́ báyìí ebi ń pa mí bọ̀ ni oúnjẹ mi kọ. nínú ilé oúnjẹ tó sí ẹ lẹ́nu Oh, ló ń jẹ́nu ilé yìí yes. kò sóúnjẹ fún mi. bẹ́ẹ̀ni. ó dà. díà yes my love. yeah that's better mọ̀ pé òòlù fi nípa ní tiẹ̀. bí mo ṣe dé mo ń bí oúnjẹ mi lọ́wọ́ gbogbo wọn wọ́n kàn tí mi síra wọn ẹ̀fí mi gbá bọ́ọ̀lù oúnjẹ mi kọ́. ṣé kò sóúnjẹ fún mi ni tọ́ ọ ti wá dà báyìí. jọ̀ọ́ jàre my dear ẹ Àbíkẹ́ so pa àwọn tíì tí mo ní kó pò yẹn. bẹ́ẹ̀ ni mà. àwọn tíì tó kí tí ò mì rárá. bẹ́ẹ̀ ni. ó ti bá mi kó wàá ṣe kí ni wàá ṣe àwọn oríire àwọn oríire ńláńlá wàá ṣe johnson inú kọ́ lọ fún mi tíì tó dáa mu oúnjẹ fún òun bọ nínú ilé. ṣé mo ti tẹ́ náà sọ yẹn. oúnjẹ oúnjẹ àbí kí ló ti pè àfi kò yálé yálé mi lọ́nu lé yìí o tó o bá lé yálé mi lọ́nu lé ìkòkò ní gba omi kó tún gba ṣọṣọ kó tún gba ẹ̀yìn ẹ̀ láàrin gbogbo àánú lè èmi àti àjọ kò sí ìwé. ìjọ ló ń sọ̀rọ̀. ọkùnrin jọ gẹ̀dẹ̀ ikú rẹ̀. nínú bí ṣe ń gbóná yìí kò dáa báyìí lẹ́yìn kí kó ṣe kí wọ́n fẹ́ bọ̀ mọ́ lọ́rùn àríra àárọ̀ la fẹ́ra wa tó yẹ pé ìjà ló lé ìjà ló la mi ò fẹ́ wà la mú fẹ́rẹ̀ pọ̀nù lé mi. ṣé torí ẹ̀ ló pè mí sí ìwọ ọmọkùnrin ṣé torí ẹ̀ ló pè sí ló jẹ́ kí n sùn wò kò sọ̀rọ̀ ń bẹ̀ rárá rárá kò sọ̀rọ̀ ń bẹ̀ o àfi kó lé ìyàkúnlé kúrò nílé mi tó o bá lè kúrò kò sọ̀rọ̀ ń bẹ̀ ìyá kúlẹ̀ jẹ́ kí n gbádùn kò jẹ́ kí n nísinmi ó máa jáde nílé fún mi ni o tí ò bá kúrò nílé fún mi kò sọ̀rọ̀ ńbẹ̀ wò. ìyá Dayọ̀ ìyá Dayọ̀ yìnbọn nù. kí ló ṣẹlẹ̀. o lọ sọ́jà ni. Hmm, ọjà Dubai ló ń sọ̀rọ̀ ọ̀pọ̀ O kò fọ́n ni <laughs> ṣe Dubai ló kàn rárá pé tó kàn rárá fẹ́ ní sọ kékeré bẹ́ẹ̀ ah, Dubai ti lé mẹ́rin ṣórí tó bá tún ra ọjà sílẹ̀ owó tó máa fi kágò ọjà gan kọ́ ìyẹn nìkan tó ẹ òtẹ́ẹ̀ tó máa dé sí nǹkan ìyẹn kéré ṣé tí wọ́n ra àwọn báàgì tá ń wò pé ká rà ká máa fi mọ́ra wọn gbogbo ẹ̀ ti gbogbo lórí mi ò tiẹ̀ ráyè yẹn sẹ́yìn sórí tí bá rí owó kan bí mo ṣe wà yìí mo kàn jam owó kan bí mo ṣe wà yìí ah! mo ti rí àwọn business mi bẹ́ẹ̀ mọ̀ mi ò ti introduce mi lẹ́yìn tí fast fast mo ti rówó kó lẹ́ kí n táyà owó dàn fast fast àti sáré rúwẹ̀ wá tó ti ṣe nǹkan mi ṣé gbèsè tó wà ń ta ni mo fẹ́ sọ ni. your business won introduce us. o fọ́ ni kí n sọ fún yàrá àbí mo ti sọ kò lọ ṣí mo fi mí sílẹ̀ ṣùtú wá rí gbèsè gbèsè owó mi tó wà ń ta mi ò lè sìn tán ni wọ́n ń sọ̀rọ̀ pé kinní kan. dúpẹ́ tí mi rajà mi lọ́wọ́ ẹ̀. Hmm? ó jẹ mí lọ́wọ́. post pop yẹn kọ. mo sọ yẹn kò ti fún mi lówó. mo ti ẹ̀ fún yẹn mo fún ẹ má. Eh, anyway bí ká fi yẹn sílẹ̀ lọ mo ti ẹ̀ lọ́wọ́ kan tó ń bá fún wa yìí mo lè fẹ́ kó wa advice rẹ lórí ẹ̀ ṣe bí ọmọ bọ̀ sùn. bọ̀ sùn kí ni boyfriend ẹ pé Bọ̀sùn bó ṣe wà ní Bọ̀sùn ní owó lọ́wọ́ dáadáa tí bá dẹ̀ bèrè hundred k lọ́wọ́ Bọ̀sùn kí n tó bèrè pé ó ti fún mi ní two fifty tó dẹ̀ yẹ kó rí bẹ̀ ṣùgbọ́n pé owó ṣàlèyàn máa ní láti fi tún gbogbo ara ẹ̀ ṣe mo dúró lọ́sọ mọ́ Túndé. mi mo Túndé o. o lè mọ sórí Túndé kò sówó lọ́wọ́ òun kò sówó lọ́wọ́ rárá kan ó wà kẹrin gan ó mú ọ̀kẹ́ obìnrin ó tọ́jú mi dáadáa ó mú nǹkan tó wá ṣe mí ni pé mi ò wá mọ̀ because mo wé àwọn méjèèjì mo gbé wọn sórí scale mo rí i pé mi ò lè sọ pé lè lówó ìjẹ nìkan lọ nínú wọn wọn wọ pé ta ni kí n tiẹ̀ mú lára àwọn méjèèjì kí n fi ṣọ̀kan tó dé kò mi mọ́ rárá kò mi. love was love to me wọn làwọn tó fẹ́ mú. ẹ bọ̀ ṣùgbọ́n nǹkan tó wà lára àwọn méjèèjì tó fẹ́ yá Túndé oh God Túndé mo lè rí ṣe kọ́ ni kọ́ mọ ọkùnrin kó good lórí bed as in Túndé ni number one ó mọ pé kí ìwọlé gbogbo ìṣeré lóríṣiríṣi tó bá jù sí Túndé lẹ́ẹ̀kan ó mọ bó ṣe máa gbé súnmọ́ ẹlẹ́ẹ̀mẹwàá Túndé ń ṣeré mẹ́mà yẹn kí n tọ́ yìí kò sórí bọ̀sùn yẹn kò mérè ṣe púpọ̀ tó bá jù sí bọ̀sùn lẹ́ẹ̀kan báyìí lẹ́yìn kó dà padà fún ẹlẹ́ẹ̀kan yẹn náà kò tún mọ nǹkan kan lẹ́yìn tó bá dẹ̀ máa gbé lẹ́nu bọ̀sùn i'm tired ó ti rẹ̀ ló ń sọ̀rọ̀ pa yẹn o ó jọ kò tiẹ̀ yé mi rárá. bọ̀sùn kò lọ bọ́ sálọ bẹ́ẹ̀ Túndé tó ló dá yẹn ṣé bó lówó lọ́wọ́ wọ́n lè máa fowó tọ́jú ẹ̀ sísè pé túndé ló gùdù máa gbówó lọ́wọ́ bọ̀ sí kó máa fi tọ́jú túndé. Ah, ọ̀rẹ́ mi ò ṣe é ó dá kéèyàn ní ọ̀rẹ́ tó ní ọpọlọ tó ní làákàyè tó mọ àgbékalẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ mọ èsì tó dáa láti fi sí i ah, ọ̀rẹ́ mi ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀gọ́ pé nǹkan tó sọ fún mi sì ni pé kí n máa gbowó lọ́wọ́ bọ̀sùn kí n máa fi touch today as in kóun náà wá di big boy níta I man love you ṣú ọ̀rẹ́ mi gan náà nígbà làákàyè dàbí mm. irú mi máa fi ṣe níwà òkè bẹ́ẹ̀. ṣé kí n parọ́ kan fún mi ọ̀rẹ́ mi ló jẹ́ mi lè parọ́ fún mi ṣé o dókítà ọkọ mi ìdókòó ṣe ẹ̀kọ́ ṣùgbọ́n òun náà. ìwọ ni ọlọ́run lẹ́nu àwọn yóò máa ń dùn kọjá nǹkan tó ń ṣe o so bí báwọn dókítà yẹn ṣe wà táwọn nọ́ọ̀sì irọ́ náà kàn máa ń pa fún wa tí wọ́n bá dúró níwájú patient báyìí màmá gbọ́ ẹ wo ẹyin tẹ́ ti ná ni ẹ o tọkọ yín bá jù sí yín lẹ́kọ̀ọ́ kẹ́ máa hàn lẹ́ẹ̀mẹ́ta ni o tó bá ń bá yín ṣeré kẹ́ máa gbé súnmọ́ ni sódà kẹ́ ẹ lè rọmọ yẹn bí wọ́ọ́rọ́wọ́ iye pé àwọn gan wọn gùd lórí bẹ́ẹ̀dì rárá wọn parọ́ ni. níbo ni Hades. Hades Hades Hades eh, ọkọ níkẹ níkẹ tó sì ní. ọkọ irinṣẹ́ ní kí Oh, ṣe pa fún mi. jákèjàre mo ti tó sí ẹnu ẹdùn má pariwo yẹn ló máa gbọ́ pé ìwọ àti adès ẹjọ́ torí ọlọ ìwọ ọmọbìnrin yóò máa ní tìjú o. ṣùgbọ́n mo bí ìyàwó ẹ̀ ṣe ń ṣe Oh, good kò good kò jọ. jọ ìyàwó ẹ̀ ṣe sálárì fún mi. kò kàn án. Ogun ni ogun ni ogun ni ogun ni.

Now we can hold it easy. We can hold it easy. can always be kí ló wá ṣe ní àdúgbò yìí. mo kàn á rọ̀ rẹ̀ mi kan. lóòótẹ́ olúmídé olúmídé ẹ̀mí ló mú pé ẹ̀ ṣé ọ̀rọ̀ kí n wo etí ẹ ni àbí òkè fẹ́ gbọ́rọ̀ ìjẹta ìjẹta ni ẹ̀gbọ́n ẹ̀ sì pè mí tó sọ fún mi pé o ò change rárá kí ló dé. ẹ̀gbọ́n ẹ fi yẹn lẹ̀ táìmù ti yín nìyẹn ẹ̀rọ àti wàhálà wà ẹ jẹ́ ká ṣayé ọmọdé ta bá ń bá wí tó ń wa rùkì ó ṣetán àti parun kò dé ní wù mí kẹ́ parun lójú ayé mi ní èjì yìí báyìí. shut up flex lájú mélòó how old are you tó tún flex àwọn ata jẹ́ ẹgbẹ́ gan ah flex tẹ̀fà mọ́ṣẹ́ àṣìṣe owó kàkà wọ́n wá ń ti ìwòye gbóbìnrin ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín ṣé ẹni tó bá fẹ́ wá ṣiṣẹ́ ni kò ṣiṣẹ́ àwọn wá jáyìn tiwa ni a dẹ̀ máa jáyìn àtàwọn àfikún ní ó ti yé. shut up ah ẹni ká mú bọ̀. ṣẹ́ẹ̀rì sá ṣẹ́ẹ̀rì ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó tọ́ ni but táìmù ti yín nìyẹn ẹ̀yin ti lo táìmù ti ẹ ti hold bọ́ǹsìn àwa náà sọ lọ́wọ́ tó bá ní kí máa sàwọn big boys nígboro tó bá máa ka no kò sí one tó fẹ́ ka gan àwa náà máa múnà because àwa náà sọ lọ́wọ́ ẹ̀ so owó wà àbí ẹ̀gbọ́n àbí kí ló fi ọ̀rẹ́ mi ṣẹ́gbọ́n ṣíwálẹ̀ ẹ jẹ́ ká jayé. a ní kẹ́ máa jayé ẹ jẹ́ ká gbọ́rọ̀ a ní ká máa jayé àmọ́ ìsìn tẹ wà ní kékeré yẹn kẹ́ tẹpá ṣé èrè bí mi àtẹ̀gbọ́n ṣe ń tẹpá ni. ẹ̀gbọ́n ẹ jẹ́ ká wọlé ká ṣe fàájì fún yín kí n fún yín nẹ́nẹ́ sí kẹ́ ẹ gbà sára. o fẹ́ fún mi nẹ́nẹ́ sí. ẹ olórí mo kàn ń gbìyànjú àti advice ẹ ni sórí bá ṣe fẹ́ ṣayé yẹn sí inú mi dùn sórí àbúrò ọ̀rẹ́ mi àbúrò mi ni. ṣé pé ẹ máa gba ẹrẹ sí. máa gbẹrẹ sí i. ẹlẹ́gàá mi ẹlẹ́gàá. kakọ́ àbúrò máa bọ̀. jẹ́bi kí ló ṣe yín tẹ́ ẹ̀ nílà káyè báyìí ni àpòrò oyún yín lórí kodò ni sẹ́mi ló ń wò báwọn èmi ló ń wò báwọn sanni àbí kí ni wọ́n ń pè ọ́ sanni tánáran kí ló yọ lẹ́nu èmi ló ń wò báwọn tí ó lè wò yẹ́ ń lé báwọn lórí pé kẹ́ ẹ má jà ẹ ronú ni ẹ ń ṣí géètì lásán ẹ bẹ̀rẹ̀ sí máa jà a nísìmí inú ilé ààrẹ ẹ̀yin tẹ́ tún wà ń géètì àtún nísìmí lórí yìí ariwo yẹn ni mo gbẹ́ ló gbé mi jáde kí ló ń ṣe iná ìwọ ń tiẹ̀ lẹ́ o ti ya gbàgbé ń tọ́ bọ débi ń tó lé ọ débi. èmi ọmọ fún ọ máa bí mi tí ọba ṣe yípo ronú tí wọ́n mọ ohun tó lé ọ dé hàn yìí ó sì yẹ ọ o ti ń gbilẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ó fún gbìrà lọtí ló ní ó di kókó kó ṣe ìbò tó ní give me another tumbira kí ló wáá dé ariwo he lọ́tún ariwo he lọ́sìn kí ló dé ẹ jẹ́ ronú ara yín. ọ̀rọ̀ èkó mọ̀nà ẹsẹ̀ wo ẹsẹ̀ wo ẹsẹ̀ wo àkàmọ́lẹ̀ ẹsẹ̀ àgbo. bébì ẹ gbà wo ni wọn kọjá. wípé ṣe ló ń sùn ní jẹun. mo ti lọ ilé ti jẹ. a ah, ní ìdùn sórí olórí burúkú tìbí náà ṣe ló lọ padà wálé lẹ́sẹ̀kẹsẹ̀ ìlànà ìlànà gàrà ìmọ̀ olùṣe ní ìlú ọmọ mo ti mí sí ẹgbàá mo ti mí sí ẹgbàá ẹni tá à ń tẹ bá ti rí ẹ báyìí ṣe lára mi máa ń gbọ̀n ni ah, ó máa ń dá mi lọ́rùn ọmọ tí mi sì àwọn mi sì ẹjọ́ òun kan tó tẹ ẹ ká ṣe mm. kí ló yẹ ká lọ gba ilé síta kí ni àti ẹjọ́ máa gbébẹ̀ wà ló fẹ́ travel èmi náà ni mo lò ó tán. ìjọba fún wa láì kí ló máa ṣe kúnlẹ̀. irọ́ ni ṣé kọ́kọ́ ẹ̀ ò gùdù. Mm. fún mi ṣe kò sí lọ. torí ìyàwó mi wọ́ọ̀sì mm. ó mọ̀ tí lábíà ẹja yìí wọ́n lè máa ń ṣe lórí tébù tó bá ti lé wọn lẹ̀. nínú wọn ti rí wọn ibùgbé. ìmọ̀ ojú mi fọ́ọ̀mù ẹ̀. sóòrì ni mi. ìrìyè ìrìwò lò. ọwọ́ àwọn ọgbọ́n ṣe rẹ̀ wájà dé náà pẹ̀lú mo kú báyìí ikú ti dé báyìí. ọ̀rọ̀ bọ̀ wá sórí tiyẹn náà. ẹ rí ẹ dákun bá ah, ọmọ ṣe o ǹjẹ́ kí n pin lákòókò bíṣọ̀pù rádaràda ọmọ lásán ẹ kò dáa bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ìjà lónìí ìjà lọ́la ẹ wà kó wá sí ẹ wá gbẹ́wọ̀n ara yín ẹ fẹ́ràn ara yín kájẹ wá ní àwọn ẹ̀yà á ah, ìfúnya yín mọ̀lẹ́mọ̀ jáde o kálá àwọn ẹ̀yà yín ò tiẹ̀ wá gbọ́rọ̀ wọn ò tiẹ̀ gbọ́ ta ẹ̀yin bí wà ní pera yín kẹ́ bára yín sọ̀rọ̀ ẹ ẹ dákun ta lè yẹn fẹ́fẹ́ yín lélẹ̀ fún lẹ́yìn ọmọ ìbáyìí á ah, ó sí o. ẹ dad ẹ mọ ẹ má bì í ṣe pa má dìde ìjà ṣe rí kóòkù tó tóbi pàtàkì yẹn àti bọ̀bọ̀ tó ṣépè bíi gate man yẹn tó rán mú tó bá ti jí láàárọ̀ kùtù wọn máa ṣe pẹ̀lú ogun kọ́ńpáǹdì ni ṣáá àwọn méjèèjì ni o wọn fẹ́ràn wọn ni àfihàn mi sọ ṣùgbọ́n èpè yẹn ó wà máa bí wa níbi pé ìjà ẹ máa bẹ̀rẹ̀ sí ní gbogbo wa olórí burúkú làwọn méjèèjì lájì. ẹ àti pé lájì ṣe rí ẹyin náà kún ọwọ́ ọmọ tẹ̀lé tẹ́lẹ̀ ẹ mọ̀ bí mi ìlápọn ní ilé gbogbo wàhálà tó máa ń fà lọ́tún fà lọ́sí yẹn mi ò kí ń bá wọn dá sí o ẹ tẹ bá dẹ̀ bomi sí mi lẹ́nu dájú ẹyin náà mọ̀ ìpẹ̀lẹ̀ máa bà kò kí ń ṣe ti dìdìrín ẹ mọ̀. ẹ wò sàn dáadé ẹ má bínú jáde ẹ̀rọ kan ṣe pé èmi àti ẹ̀gbọ́n mi ti máa ń fa wàhálà bẹ́ẹ̀ ni bọ́sẹ̀ rí kan kú dayọ̀ wọ́n ṣe máa ń ṣe wọn kí n ṣe nọ́ọ̀mà sàn ẹ má bì. ìjọba ojú kò ara tó ní mọ́ṣọ́nù ilẹ̀ kì í ṣe nọ́ọ̀mà kí. sẹ́rí ìdúpẹ́ náà fún gbogbo olùfẹ́ tẹ fún wa láti bọ̀ láti bá wa sọ sẹ́rí mo promise mi pé èmi àti gbogbo àwọn ọmọ mi àtẹ̀gbọ́n mi àdìbára wa jà nínú ilé agbára náà. inú mi làmọ́ mi.

nígbà tí mo bá fún ẹ mo mọ̀ wípé sẹ́mu ni ohun tán wá bèbí mi ohun gan ni sẹ́mu mi and I will give them any chance fún wọn kọ́ lè rí sẹ́mu mi. again. No be today I don't day watch you my lady. Every day and night I dey see you my baby. I love you anytime when you whine in your booty, whine in your booty, whine in your body. Aye, yeah, oh lo lo lo lo. Ọmọ ṣe máa bá mi náwó, èmi gangan lọ pàṣẹ wo, bèbí ṣe bó mọ̀ kó jáwó wá. ìrẹjì ó fà tẹ́lẹ̀ rí tó bá dàbí rọ́ olè bèrè bí lọ́wọ́ ṣẹ̀rí mo ti pẹ́ tipẹ́ gan tí mo ti ń wáyà mo fa aya ẹ̀kẹ́ ní fún imagine nǹkan tó di sáyà òun gan ló gbé mi tí mo wà ń fọyà tí mo ṣe rí bèbí yìí mo ka lè luya this girl so sweet be like lakasera you are so careful i'm so careful tapa lórí bed baby girl mo wà playful mo ma play gan baby girl mo wà civil ojú ẹ̀ náà ṣèjẹ̀ aṣọ bó ṣe fáyín tó tí n bá ní gbẹ̀ṣẹ̀ tó bá rẹ̀ lójú baby jẹ́ ká múlẹ̀ torójú àwo làwọn fi ń gbọ́bẹ̀ láàrin wákàtí kan baby yóò máa dọ̀bẹ̀ má jẹ́ kó yẹ pé mi bí gòdì lọ́mọ onílẹ̀. mo ń wáyà mo ń wáyà ẹ eh, àbí bèbí. Olúfẹ́mi my name is Olúfẹ́mi ó wà ọmọ ṣọmọ bá. bá wà á nítorí mi ò bá wà á yóò sì tọ́ lọ́rùn nítorí mi ò bá wà á ìbàjẹ́ níyàn kò lè taṣẹ́ lọ àdúró òjò tó rọ̀ sí rékè ló rọ̀ sí ewúro ìpéńpéjú tàǹbà fìlà òpó kan máyé dúró I will achieve my aims kò sẹ́ni máa dá mi dúró I don't need to suffer before I could make my dough O oh Lord God of Nazareth come and bless my soul those people behind me they no want me to blow olú tọ́ gbá mi kán má lọ fọ́ gbogbo ṣúgà kéno gẹ ṣúgà nígbà tó dáyé ìwé kéde nǹkan tó ń dùn wọ́n fẹ́ kó gbáyé àwọn afẹ́ajẹ má fi ayé má fẹ́ ká gbáyé wọ́n ń ba tẹni jẹ́ lẹ́yìn wọ́n tún wá ṣojú ayé ojú ajá ojú ajá ń ṣẹ́jẹ̀ ọwọ́ èpo lára yín láwọn kì í bá ní látẹ̀jẹ̀ ìgbà tó dá ló máa wá ó máa máa jẹ́jẹ́jẹ́ before they gonna help you wọ́n lé ní pé kó wá jẹ́jẹ́ kò sẹ́ni tó lè mú reke tí ó ní ṣúgà kórìwò bí rere mi gbé mi ga àmọ́ slim they wanna put her thunder wọ́n lọ ilé aláwo they wanna send me thunder bí ó sì tán lọ́rùn níbo ni mi ò bá wà níbo ni mi ò bá wà. Monday to Sunday, hustling ní lórí títì. Can someone tell me ìjọ wo ni mo fẹ́ ra infinity? I see the hustle then, just some ẹ̀sìn ìjọkó lè sọ fún mi. Má jẹyàn kó tó déyàn, everyday ni mọ́ mi sọ fún mi. Fújì dẹ́bù táwọn tí wọ́n ṣubú kí máa rí wọn mọ́ wọn wá mi nínú basket ọlọ́run ọba ló ṣe ń pa mí mọ́. This na my time láti jókòó, kí n jẹ ṣé ọwọ́ mi. Wọ́pù ti dẹ́bù fẹ́ kú dànù. you? jẹ́ kí n sọ pọ̀ fún ẹ gbogbo bó ṣe ń ṣe ní skul ni ìròyìn ẹ̀ kàn mí mo fẹ́ lówó lọ fẹ́ràn àlàbẹ̀ ṣùgbọ́n bẹ̀rẹ̀ ìyàwó mi túmí wà á béèrè owó lọ́ọ̀ mi ó ló fẹ́ sanwó lé ó ló fẹ́ ra àwọn handout kan ó ló fẹ́ ra àwọn textbooks kan á lè sọ gbogbo ẹ̀ ló sọ fún mi tí mo lè kówó ẹ̀ fún ẹ ó ló fẹ́ gbalé ó fẹ́ sanwó skul wọ́n tó lọ fọ́ ṣe kọ́ ẹ̀rùn gbogbo ẹ̀ ni mo gbọ́ tó bá dẹ̀ pé gbogbo ẹ̀ náà ló ṣe ajẹ́ pé ó ti inflate owó tí rè lọ́mọ ìjọ tó bá inflate ẹ̀ ibo ló ti rówó láti máa gbé àwọn ọmọ lọ sí joint wọn nígbà táwọn ọ̀rẹ́ àtàwọn ọmọ àwọn sisi ló ń gbé kiri ní kọ́tẹ́mi ẹ̀gbẹ́ òun ṣe rárá nígbà tí mo wà university ó rọ̀ǹgò èmi ò wú o tèmi lẹ̀ o wọ́n ní tọ́mọ bá wà ń joint báyìí tó bá jókòó wà máa bẹ̀ wọ́n ní kán mọ kán jẹ tó bá náà jẹ pọ̀ mọ́ wà ní kó jẹ káùtì tó bá jẹ káùtì wà ní tó fẹ́ jà tútù. Gọbi Ichewu Túnjí. but ẹ̀gbọ́n mo mọ explain fún yín náà mo sọ fún yín pé laptop yẹn mo ní dé ní cost mo ṣe náà. nígbà tó explain fún ọkùnrin lò must you buy it wà wá sílé wà á ṣe assignment lórí làbí mi tàbí kò rent ẹ must you buy it anyway kò kún èmi o mo ti fi hàn ṣó ẹ o mo ti fi hàn ṣó ẹ dáadáa nǹkan tí mo kàn ní ìdílé kọ́kọ́ sọ fún mi pé o ti ṣe the same thing owó tó bá gbà tí n bá ti fún ẹ ìwọ tó lọ máa fi ṣe fàájì kiri ìgbà yẹn máa jẹ́ kó yẹ bó ṣe ń lọ mi ò ní fún ẹ ní owó kankan mọ́ torí èmi náà rẹ́ni mi ò rẹ́ni kankan rán mi lọ school yes mi ò rẹ́ni rán mi lọ school mo struggle ó mọ̀ kẹ́ mo tá newspaper rí náà ó mọ̀ mo ṣẹ́ kò ṣẹ́ tí mi ò ṣe mo ṣe ọ̀dọ́tọ̀ kọ́nà tó ṣe tó gbàdúrà mi dé level tí mo tí mo dé and mind you ṣọ́nà gbogbo àwọn tí mo fún ẹ ṣọ́nà gbẹ́mìnì kan náà mo fún ẹ ọpẹ́lọpẹ́ ìyàwó mi gbà mí náà nínú bísíǹsì ẹ̀ mo ti ń yọ fún ẹ náà màá gbowó lọ́wọ́ ẹ̀ tó bá ní mọ́tẹ̀ màá tún máa yọ fún ẹ ó tún mú rẹ. ẹ̀gbọ́n báwo wá ní ọ̀rọ̀ owó tó bá owó ni ẹ ń. fi mi. mi ò lówó kankan. ta ọgbẹ owó tẹmí pípẹ́ àfẹ́ ju sixty k lọ. ẹ lọ mọ iye tí lówó yẹn ẹ lọ mọ owó kékeré twenty tó kù sí. ọdún tó wà wọ ìwọ ọsẹ. lọ́tà làbí ẹ̀ wọ́n ṣàtẹ̀wé ṣàṣàmẹ́tò ẹ̀ fi tán lọ́tà náà. ara ẹ̀ báyìí ó rí para ẹ̀ dọ̀tí dọ̀tí ó rẹ̀ léyìn ó rí ojú ẹ̀ nítorí wákàtí àwọn pẹ̀lú yóò ní sùn mi. ẹ wo ibi tó lò yìí náà ẹ̀gbọ́n kò lẹ́yìn kó lóyún. ìwọ ó yà wò ẹ ọ bẹ́ẹ̀ ta kọ́ mọ́ ọ gbogbo ẹsẹ̀ náà ṣe wá rí pàlàpàlà. ẹ̀gbọ́n kí ló dé. èyí lẹ́kùn bó ṣe máa ń búrọ̀dà kau ẹ̀dà kẹ́tẹ́. ètè. àbí ẹ̀fẹ́ tẹ́ àbí. ẹ̀gbọ́n mi lẹ máa pè é tẹ̀sí gbọ́ sẹ́wọ̀n pé àwọn pín tẹ́ńsọ̀n me ilé ìgbà yìí dá sí rárá understand ọkàn owó yìí dára yìí but now tẹ bá play wrong pẹ̀lú mi ẹ̀yìn máa sọ̀rọ̀. wà á wá rí ṣé o wá rí fíìmù tiẹ̀ ṣé o pé fíìmù tí o bá dọ̀nà kì í wò tán wọ́n ní à kò dùn mí ṣé tí fíìmù bá dùn wọ́n wò ṣé o wá rí tiẹ̀ yìí. tí ìlànà yìí bẹ́ẹ̀ ni sọrẹlẹ wo ṣí gbẹgbẹ wẹrẹ dàbí. kẹ́mi kẹ́mi kí ló dé kí ló dé kí ló ṣe. ṣàlẹ̀ ìbílí pé pẹ́kẹ́ni ah, pẹ́kẹ́ni ò dẹ sọ̀rọ̀ pé ọfà wọ́n ti tọ́ ọfà tó bá ti bà mí ẹ dúró ní ta ló ta fà ah, ẹ ta ló ta fà ta ló ta fà wẹ́n tó ta fà wẹ́n tó ta fà. ẹ calm down eh guys calm down àní mm, Suzy eh. Suzy girlfriend mi yẹn eh. ẹ̀gbọ́n ẹ̀ mo lẹ́sẹ̀ ọ̀tún àbúrò see mo lẹ́sẹ̀ òsì wọn bá see. ọmọ ẹ àwọn ọdẹ jẹ́ kí n rẹ́ni ṣá ó fọ́ ni ṣó possible ṣá kí ẹ̀gbọ́n àti àbúrò kan dẹ̀ máa ronú you know, ò possible Oh my God, án dẹ́nu ṣèbí wọn sọ fún wa pé bẹ́ẹ̀ yẹn kò ní interest ní ẹ̀ tó ń pa pẹ̀sì bàbá yìí ti bí ìlú ojú àìbó ti ń ṣe ìgbà kí ló kí ló má jẹ pé bàbá yìí ti ń da sára o àbò rí mi bàbá yìí ó fọ́ ni bàbá wòye bàbá yìí yára olùkọ́ bàbá yìí pa mí lẹ́nu ala mo fẹ́ sáré ṣẹ́wọ̀n fún ìjà yìí. ẹ ẹ ẹ tó máa bá ẹ ṣùgbọ́n. má purọ́ ká má ṣèké ká sì sòótọ́ inú ilé ìtìsú kì í ṣe pé mò ń dájà poró ó sú mi ni àkílódé ilé ni jẹ́rànmí jẹ́rànmí yìí kò wá sí fọkànbalẹ̀ ẹjọ́ kan àfariwo àfijàràn ẹ̀ kílódé àrà àwọn olóró àrí bí wọ́n ti kóyàwó jọ láìmọye ni kí ló wá dé kí ló dé ó yẹ wọn ó pèrò ara wọn ìgbà wo lọkọ fẹ́ nífọ̀kànbalẹ̀ ìgbà wo làwọn tó jẹ́ ìyàwó gangan ìgbà wo ni wọ́n fẹ́ nífọ̀kànbalẹ̀ làwa táwa ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn láwa nífọ̀kànbalẹ̀ kó dà ó ti sún mi ká má kúrò ó ti sún mi ó sún mi o bí wọn bá wá nǹkan ṣe kí wọ́n tún lè yí tó o sú èmi o. dákun ẹ dákun mo fi oúnjẹ ọlọ́run bẹ̀yìn ẹ rí ihun tí ojú mi ń rí hàn yín ẹ mójútó ẹ̀kọ́ yín o ẹ ní ṣerú ẹgbẹ́ yín o ibi mo wà yìí ilé ogun ni o. ṣé bí irun lè ṣe dáa tó yìí. ẹ bá rí ihun tí àwọn orogún méjèèjì ń sùn ihun tí wọ́n ń fà nù ilé tí wọ́n ń fi ojú ara wọn rí bẹ́ẹ̀ làwọn ọmọ wọn bẹ́ẹ̀ ni àwọn ọmọ wọn ìkan tiẹ̀ wà ń bẹ̀ náṣẹ́náṣẹ́ bí ọ̀pá àkàbà yìí ẹ oró ọmọ àpàṣà. ẹ mọ̀ bá ṣì kéré o nǹkan tó bá máa fa wàhálà tó jẹ́ pé bí àwọn màmá jà ẹ wá kó sí wọn láàrin wọn máa ti ìṣù èmi ò fẹ́ o. ṣé o tiẹ̀ rí ọmọ tí mò ń sọ níjẹ̀ta ọ̀rọ̀ náà wáyé jẹ́jẹ́ mi mo jókòó ń ọ̀dá sí àwọn gẹ̀tìmánù ní bá jà o bí tèmi ṣe wọ́kọ̀ yé mi o ah. ibi mo ti jókòó sí ló ti wá èmi gidi gan ìwọ ẹ wá gbọ́ mo fẹ́ fún yín ní kìlọ̀ ẹ dákun tó jọ lọ́wọ́ mo pa láṣẹ ni láti ìsinsìnyí lọ kẹ́sìn kẹ́ẹ̀fì sọ́wọ́ òsìn yín kẹ́ẹ̀ má fi jẹun èmi ọ̀fẹ́ ìyàwó méjì fún yín o ẹyọ kan ẹlẹ́dàá yín ó sì yàn fún yín ẹ ní ṣìyàn lágbára ẹlẹ́dàá mi ẹ dákun. ẹ mọ̀ pé kíyàn níyàwó méjì ni àti kíyàn jẹ́ níyàwó méjì kò ní kí èèyàn ní problem ìyàwó ẹyọ kankan tún lè jẹ problem nínú ayé èèyàn. alọ́ ah, ní jẹ́ ní kúlá kí ni jẹ́ kúlá ò believe ni màmí. ó oh, ní ni. ẹ mọ̀ pé problem gan tún ni ìyàwó ẹyọ kankan nínú ayé èèyàn nígbà yẹn eh. bọ̀ ẹ má wọrí pẹ̀lú èmi èmi ò fẹ́ràn obìnrin tó bẹ́ẹ̀ mélòó lára mi bọ́ ọmọ yín ni kẹ́ bá sọ̀rọ̀ eléyìí. ẹ wo ìwọ ni mo sì ní bá sọ̀rọ̀ tóró okúndùn obì okúndùn obì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ẹ lọ́wọ́ tí ọba ṣe yí pé àsìkò tẹ wá ẹ bá wọn lórí ìjà ni ìyàwó sùn yín wípé àbíká kí n má níyàwó ni lóhùn wà ní ṣe ti yín bẹ́ẹ̀ o ilé olórogún lóòótọ́ ilé ogun ni o. ẹ yeye so yeye bọ́ yeye so yeye bọ́ yeye sẹ́mi lálejò dénde máa ṣe sí àlọ́ ọ̀ ìgbà tí ìdáná lẹ́jú ti jẹ́ ta ìyá tèmi àlejò ìgbà bọ́ àyè tiẹ̀ náà. ṣe ẹ̀kọ́ lórí burúkú ni. àdìgún lẹ́nu ẹ̀. ẹ wo tí ó gbẹnu mi jù kò ní dáa fún yín o. àṣẹ àṣẹ. láti jọ yìí ẹ̀yin wá ti wálé ti pẹ́ ẹ̀yin wá sọnù bí òkú rọ́bà ayé yìí ò ní da ẹ̀yin ní jèrè yín. ṣe é pé ọmọ yín ní sunkún yìí ẹ̀wé ní sunkún lójoojúmọ́ ìsùnkú ẹ wo àgbàrọ ọkùnrin dà fún yín ẹ ṣe bẹ́ẹ̀ máa búrò yín ni mi ẹ bá wọrí. báà mi wàláì ẹ kò tí ẹ lè dáa fún mi. àṣẹ o. ẹ bì ẹ ń dẹ̀dẹ̀ kú jẹ ẹ fi ní àti máa mi lé ebi ń pa wá. àṣẹ àbọ̀gbọ̀n. kò ní dáa fún mi. àṣẹ o orí kí yẹn gẹ́gẹ́ lọ́ọ̀kì tẹ̀lé bẹ́ẹ̀ ṣe wáyé ṣe rí bí mo ti ọkọ̀ wáyé tí mo wáyé ṣe pé ìyá rẹ tẹ̀lé wá tó bá padà wá lásán àgé lórí àgé lápá ni. <laughs> <laughs> kékeré kékeré látàbí sọ̀pọ̀ ojú ọ̀pọ̀nà àgbà lábí sẹ́fù pọ̀ kékeré. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjẹ́lẹ̀ kò fi sọ́kọ́ lọ́dá fẹ́mi lọ́dá jọ fi jọ. Ugh. fún jẹ ẹ̀yà sí kì í ṣe ìwà lọ sí ẹgbẹ́ fún báyìí ni. Ugh. <coughs> bàtà ọlọ́run fẹ́ ṣẹ̀dá wa múra wọn màláìka kọ́pù yẹ pẹ́ lè sọ wa òun lè ṣẹ̀dá wa. ọ̀làrọ̀ bù kàlẹ̀ màláìka tó ìníjà ẹ̀rọ gbogbo rán wọn ò rí lẹ́kùn rárá bá ṣe fẹ́ wò lónìí ẹ má mú rárá ẹ má fi mí ṣẹ̀dá wọn.

ló fi já pé èèyàn máa kú ilẹ̀ náà ń sìyàn sí ilẹ̀ ní yòókù wọn torí pàdé ló jẹ láàrin ilẹ̀ pẹ̀lú kọ́lára bùkálẹ̀ màláìkàtú ìníjà ẹ̀dùn ọlọ́jọ́ àrẹ́dẹ̀rùn ti. pẹ́ wá gbọ́ kínní kan o ní ìdílé tíya ní fámìlì tíya nínú mọ̀lẹ́bí tíya lágboolé wa tí òkú bá ti kú báyìí lẹ́yìn ọdún méjìlá tó pẹ́gun o ah, ẹlòmíì gbọ́nù ẹ máa wá gbọ́ o kí olúkálukú kó padà sí ẹnu iṣẹ́ rẹ kálukú máa ṣiṣẹ́ rẹ ilé adékúnlé. ẹ dákun bàbá ẹ má bìí ẹ lè lò àwọn àbúrò nígbà ìtú bí o kẹ́yìn ní méjì lọ́sọ̀tò ọmọ ọmọdé ń ṣe ọ bọ́mọdé ọba máa ṣe ọ elórí ẹbí yín ní sọ̀rọ̀ òun bó sì ṣe jẹ́ gan-an nu wọ́n ní ṣe é bí wọ́n ti ṣe kó lè rí bó ti ń rí àtẹ̀wò ká ní kọ́kọ́ padà síbi iṣẹ́ rẹ̀ náà ẹ̀ máa sanwó ẹ̀yin ẹ̀ mọ̀ wọ́rí bàbá ìlú lọ́dọ̀ bàbá. gan tí mo fẹ́ sọ ni pé ẹ̀yin lẹ́ mọ̀ káwa tó mọ̀ ìgbà tí dájì wa ti kú nsìn àti kí dájì wa tó kú náà bàbá lẹ jẹ́ fún wa nǹkan tẹ́ ẹ dẹ̀ sọ nǹkan tá a máa ṣe nìyẹn. fẹ́ẹ́ bàtẹ́ wa ló bá kò kúlè sí owó ilé ìpín ìlú mú tálẹ́ wọn tó fi èrú ikú ó múra kòròkòtò dájì wa ti kú nìsí ẹja àpò ìlà aláwọ̀ kan. sáàpù ìdè bọ́ọ̀ṣọ́ bọ́ọ̀ṣọ́ kí lẹ ti ẹ sọ ìwọ́n náà. ẹrú mi yọ̀rọ̀ tá à ń lọ lé nìyẹn náà. mẹ́n ọ̀rẹ́ mi a máa wọ gbóró ni o bẹ́ẹ̀ a ń láti ṣayé lé ẹ mọ̀ pé friday afternoon ni alẹ́ a gbọ́dọ̀ lọ ṣe. ẹ mọ̀ pé a lè máa wò lójú báyìí <laughs> fàájì gbọ́dọ̀ continue náà ni. ayé orí omi rẹ̀ lọ a ṣe máa ṣe máa jẹ́ nìyẹn. kí ló ṣe yà mú nǹkan mú nǹkan. ìran <laughs> ó ti yé mi ó ti yé mi ẹ wò ẹ má jẹ́ kí mi bẹ̀rẹ̀ pẹ̀lú ilé jẹ́ ń fi òróró dín ẹ̀yìn. òróró lílò ṣe o. <laughs> kájọ fún òróró jẹ ẹ ṣáàjọ fún òróró jẹ iṣu. iṣu yìí ni o. ọlọ́run ayé ni o ayé ni o ah, kò sí nǹkan tiẹ̀ ọlọ́run ní kẹ́ kú mú ní. Orun ẹ̀ lásán orun ẹ̀ lásán ló gbọ́ ó ta ah, ọlọ́run. Ọlọ́run ayé náà ti ayé mú wọn lẹ́ jẹ kú ṣèbí táwọn ti lè jáde. Ah, kò sí o kò sí ayé afẹ́fẹ́ lè bẹ̀rẹ̀ ni ayé orí omi ayé náà bẹ̀rẹ̀ ni àfùfàjì o. ẹ̀yin ká máa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ga ibi tí n ti ń bọ̀ there is workout and uh, uh, this by the overall wá rí àbúrò ọ̀rẹ́ yín ẹ wo alárìíjà àgbà nìkan ló ní nǹkan gbé nǹkan àná ní rọ ọmọ yìí ní rọ ló ju ọmú lé lọ báyìí èmi ò mọ̀ pé èèyàn á máa ju ọmú lé yẹn ló ju ọmú lé lọ ní mu ọmú sòsò ní mu ọmú gbígbà tí wọ́n bá gbé kó ọ̀gá o. ó wọ wèrè ni orí mi àtàwọn ọ̀rẹ́ mi ta wà ń bí tá à ń ṣayé o kò déédé wá bẹ́ẹ̀ yẹn o kò tẹ̀ sí respect mọ́. ẹ ẹ dèmi kàn ní sọ sí kó mọ̀ mọ̀ rìn lójú kákàn wá bíi mọ́gùn kákàn lélẹ̀ fún ó kú dànù ká ṣáà ṣáà ṣáà ṣáà ó bá tán àbí yín rò. túpọ̀ túpọ̀ ọ̀gá o olókùn nìyẹn. irú dáadáa wo nìyẹn. alaye òní tí àṣírí èèyàn bá sọ̀rọ̀ ọgbọ́n díẹ̀díẹ̀ máa ń wà òun náà ní point ó mọ nǹkan tó ń sọ ẹ má jẹ́ ká fojú ní tó sọ yẹn ká fi wò ẹ ṣe gan ọlọ́run á inú iṣẹ́ yìí ẹ ṣe get out kó máa lọ ní mọ́tò. nǹkan tí iná ò ní bàjẹ́. àmì tẹ́ bá newspaper ẹ jẹ́ n bá ìmọ̀ wá torí pọ̀ pélé ọbẹ̀ lẹ́wà orí tọ́ka kan gbé ẹgbẹ́ ẹ̀dí ẹlẹ́ni kọ́ pẹ̀lú náà ti yálò ìdérú bíi. máa rí màá mú kí máa ṣe lọ́rẹ̀ ọ̀sẹ̀. irú wọn ó dà ní pé inú ọ̀rọ̀ tí bọ́bọ́ sọ ọgbọ́n díẹ̀díẹ̀ wà ń bẹ̀. ṣó o rí Olúmídé àbúrò ẹ̀ tó tó kò síbi tẹ́mi náà fi bá a pàdé nígboro yìí tá bá lọ sí Vegas òun ló máa bá ń bẹ̀ tó bá lọ sí yúnà òun ló máa bá ń bẹ̀ ọmọ mẹ́rin kò tó lùmídé pàjẹ́ láàrin three hours o ó gbóná ṣùgbọ́n wọn àwọn òpè bolo ti rírú ọ rádaràda ìwọ tó jọ ọ̀rẹ́ wa tá a mọ̀ òun ṣe irú yẹn ṣó ti ọ̀rọ̀ olùmídé ó sú èmi náà o. ẹ wẹ ẹ ṣe mọ̀ pé táyé kẹ́hìndé gan-an tán bí lẹ́ẹ̀kan náà wọn kì í níwà kan lóòótọ́ lèmi àti eléyọ̀ jáde láti inú ilé kan náà ṣùgbọ́n ẹ̀wà ó yàtọ̀ síra mo ti bá sọ̀rọ̀ ó ti sú mi ó ti kẹtí ikún kò sí àìmọye ìgbà tí mi ò pé mi ò rẹ̀ fẹ́ react ni o tí n bá react sí bóyá wà yẹn wọ́n máa sọ pé tẹ̀gbọ́n ẹ̀yìn ti pọ̀ jù mo lè pé lójú yín sìn ẹ máa tún gbọ́n tó máa sọ ẹ jẹ́ pé olùmìdí olùmìdí. hello Lumine. hello bọ̀dá mi. báwo ni. ẹ káàárọ̀ sàn. sórí rìpọ́ọ̀tì yẹn tí ó ń tẹ̀ mí lára kó o fi taratara bá mi lára mu ibú ló ló wà yìí. school mo wà class mo wà in fact mo excuse ara mi láti bá yín sọ̀rọ̀ ni. lecture room ó sáré gba àyè àbí ọmọ kan ó fẹjọ́ ẹ̀sùn mi gan lánàá nínú àwọn girlfriend tó ń kó kiri kíni. ẹ̀gbọ́n mi olóṣó ni gẹ́ẹ̀ yẹn náà. olóṣó ni ìwọ ò mọ lólóṣó kó tó lọ gbé ni ara àwọn ọ̀ranù tí mò ń sọ fún ẹ náà ni. I know them okay I'm from a very good home a very good home indeed so I have to just avoid that. Uh, eh, more class uh, okay sir uh, okay okay all right baby. ah ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀. ó ti cut. Ah. Ah, ó ti cut ẹ mú fún yín wá jẹ́ kí n gbé oh. iná bóyá ó ti ẹ̀ máa dáhùn. ẹni tí ò ní gbé ẹni tí tiẹ̀ ti ta. ó ń ríngì kó píìkì ẹ̀. kò gbé kó lè gbé lẹ́yìn tí mo mọ̀ ó mọ̀ ọmọ kọ́ọ̀tì ni kò fẹ́ kí n bá òun sọ̀rọ̀ ni. wọ́n bá sọ̀rọ̀ lọ́jọ́ mi ìgbà. tó ló ń pè é látẹ̀kùn tó kọ fún mi ni kò lè sinú ilé látẹ̀kùn. kí ló ń ṣí ẹ ṣé mo ṣe parí ẹ̀mẹ́ta kan pẹ̀lú ẹni ṣó fẹ́ pa mí ni wo kò tó mi jọ sì máa wọlé lọ títà ló ń pè ẹ báyìí ń sìn. gbàgbé ẹ̀gbọ́n mi ló ń pè mí. ẹ̀gbọ́n ló ń pè ẹ̀gbọ́n èèyàn sọ fún wọn o kí ló tó máa ń disturb everything àwọn ọmọ kẹta ìwà náà láti flex náà kí ló ṣẹlẹ̀ ó jẹ́ àlọ́jà rẹ̀. ó mọ nǹkan jẹ́ kí n sọ nǹkan sórí irúmọlẹ̀ bí ẹ báṣọ̀nà bí ẹ gbogbo tọmọ rí tó fi ń láì bí mo ń fi sí fún tó yẹn gbà bẹ jẹ́ kó yìí máa rí lọ ó ti yẹ. ó gẹ̀ẹ́tà ẹ jẹ́ àlọ́jà rẹ̀ ah, ah. ẹ máa wò wọ́n sìn ṣé bí girlfriend nìkan táwa mọ̀ pẹ̀lú wọn ni òun dẹ̀ rí ń bí ojú kan ẹ̀ pa ni ẹ́ olúmídé yìí rí o. kò fẹ́ kí n bá òun sọ̀rọ̀ rárá. mọ̀dún mélòó ni tó ti ń ṣe gbòòrò nǹkan bẹ́ẹ̀. ẹ fẹ́ wà on fast track ni. yes on a fast track like those boys. wọn tó bá dẹ̀ wà tó fly ní fast track wọn máa ń crash. but kí ó má dẹ̀ bá crash ni jọ bá mi gba àjí mi ọmọ ẹkùn ó mọ nǹkan tó ṣẹlẹ̀ jọ ìfẹ́ sáré ìzẹ̀ ara mi jọ. ok àwọn gáàsì náà ti gbìyànjú láàyè ó sì ń fẹ́ lọ tẹ́ǹsì wọn. ok a máa múra bẹ́ẹ̀ nígbà. Friday ṣé ti bá pè next time ṣó máa dá mi lóhùn ṣá. naturally ṣòro lẹ́yìn pé mo ń lọ sí school ló ń san school mi nǹkan tí mo tún ṣe tí mo fẹ́ rọ ni if you pay to my back àkàtà ọkọ. kékeré nìyẹn mú capable gan ìwọ máa worry tí bá ṣáà ti gbà ẹ láàbò wọ́n ṣáà dá mi lóhùn. kò sí problem wọ́n ṣáà máa gbà á lọ́wọ́ ẹ̀gbọ́n mi ó máa kó wá fún mi wọ́n á dẹ̀ máa satisfy. all right now later. alátẹ náà lárugẹ. ẹ káwa náà wà lókèlókè kájọ kan lára àwọn distributor àgbáyé àwọn bíi màmá bọ́ọ̀sì alátẹ màmá jọlé alátẹ ẹ ẹ gbáwa náà lárugẹ ká jẹ ẹni tí ó máa distribute fẹ́mi yá dayọ̀. mama mama but àwọn ọmọ wa ń lò ẹ ìmájì gẹfẹ́yìn ni wà ní wálé àwọn ọmọ yín dẹ̀ mú gẹfẹ́yìn wọ́n dẹ̀ dì náà kà tí ò bá ń jẹ́ ti ìbá náà wọ̀ gan kó máa ń wo ti yín mọ́ wọn lára ni o. tó wẹ̀ náà ni kò máa bá mi tuntun kó máa bá wọn sọ ọ̀tí wọn náà máa mú wọn gẹ́gẹ́ bí mama ẹ̀yin náà mọ̀ ìpè mo láìkì wọn àwọn ni wọn fẹ́ràn mi tó ṣe máa ń ti kò wà pa wọ́n máa ń rúdù gan àwọn àkìlò ìṣẹ̀lẹ̀ ẹ jẹ́ ká ṣe láti láti ẹ jẹ́ ká wọlé ọba jù bá wà ọba. àsálà ni mò ń lá ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ kì í ṣe tèmi ẹ̀yin ọmọ ẹ̀ àṣebi tẹ fẹ́ gbà yọ sí mi nì ọlọ́run ò ní gbà fún ẹ o adẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nínú ilé orílẹ̀-èdè tí bá súyàn ayé àjò bọ́ǹbù lọ́tún ju bọ́ǹbù lóṣì tó gbáù gbáù gbáù ní ọdún ìṣẹ́tánì ìsìn èyí ń jayé ni èmi ò bá gàdí ẹ̀kú ibi ilé ni ó kù sí tèmi. ọ̀gbẹ́ni bàbá ọ̀gbẹ́ni ẹ sọ ọjọ́ kan tí mo bá bí ẹni kò béèrè ni kò dá mi lóúnjọ́ àwọn ló ń yàgbé òjijì ó ń sunú ó ń sunú. wo wo wo wẹ́dà sórí wọ àlá tó ẹsẹ̀ tó la tó dẹ̀ rò lọ́kàn nulẹ̀ yìí aláburúkú yẹn wà níṣẹ́ o. kò lè ṣẹ. pàápàá. ọ̀gbẹ́ni dúró aláwọ̀ làwọn awèrè tó lọ tó tó ń pèrò lọ́kàn. kò ní dáa fún wọ o ò lè sórí ire. bẹ́ẹ̀ ni ìwọ tó rán mú bí ẹni ránṣọ yìí. ọ̀gbẹ́ni fìmílẹ̀ kí ni kí dúró náà ìwọ àti ẹgbẹ́ àti àbúrò ẹ̀ láti yẹ nínú ilé yìí ìlú ilé ìbásùn yìí ó dábẹ́ ìgbàgbà la. bẹ́ẹ̀ni ẹ sàn orí burúkú ni ẹ. orí burúkú bá yà ẹ o ṣe múrùgùdù bí ilé kan bẹ́ẹ̀ yẹ. ẹ ẹ yẹ abẹ bẹ́ẹ̀ mo sọba kí lọ yàrá yóò nà òsì. Ah, èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ sọ pé mo ti máa jẹ́jú fún inú ilé àbí ah. tí bá bàjẹ́ wá wọ́n tán. ee ọ̀dàdé yàgbọ́n mi náà ló sọ̀rọ̀ tó bá bẹ́ẹ̀. tọ́ba ti bí iná bọ́ọ̀lù síbi. ìwọ. sódà sọ tó wọ yẹn ó dẹ̀ pé kò dáa tó jáde. èmi kí lè fẹ́ ṣe. ìlọ́lẹ́fọ̀ ọ̀gá ọ̀daràn èyí ọ̀yá ọ̀daràn ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi èmi èmi yẹ ayé ma bàjẹ́ yìí ayé ma bàjẹ́ yìí ma bàjẹ́ yìí olórí mi bá yà ọ ayé òní yà ọ. owó pa òkè báyìí àbí bí ẹyẹ owó àrí bí ẹyẹ àtọ́gbà ìgbàjá mo gbára ní ọ̀daràn ọ̀daràn ọ̀rẹ́ mo gbá ẹ̀mí ọ̀dà ọ̀dà ọ̀dà ayé òní olórí wọ́n ìwọ ayé bàbá jẹ́ ni ìwọ ló bá ti yẹ olórí burúkú ẹ mo fi ọlọ́gbọ́n ta ní sẹ́yìn ayé yín bàbá jẹ́ ni. ó gbà tó mi à ọ̀daràn ó gbára mi à. àbíkẹ́ yá àbíkẹ́ yá ló bẹ́ẹ̀ ni olórí burúkú làbí mi ta. burúkú àwọn gẹ̀tìmáànù èyí tí ìwé mọ́dé báwọn ọ̀gá bá wá rí wọn ni gẹ̀tìmáànù. màmá màmá màmá mo ti ń gbé yín láti ibi ìdáná ìwẹ̀ yìí ṣé àwọn gẹ̀tìmáànù yìí gbogbo ni ẹ̀bùn ọgbọ́n tí ń sọ àbọ̀ ọ̀gbọ́ pé ń sọ wípé mi rí hàn ìmọ̀ bí wọ́n fìdí tí wọ́n fìdí rìn lọ. ìmọ̀ sí ní àmì ẹjọ́ mo fẹ́ mo fẹ́ ràn yín sẹ́kàn ni ẹ dákun torí ọlọ́run ẹ bá ń gba owó yìí kẹ́ bá mi ra oògùn eku. oògùn eku. ẹ mọ pariwo ẹ ti pariwo ẹ rọra ẹ bá mi ra oògùn eku tẹ́ bá ti wá dé ẹ ṣẹ́wọ́ sí mi kẹ́ bá mi kó chẹ́ǹjì náà lé lórí. ẹ mọ pé wàá kó chẹ́ǹjì tì í bá yín wàá kó chẹ́ǹjì tì í èyí làwọn pẹ̀lú ilé kó ti àrí gbọ́dá o bó ṣe fẹ́ sáyọ ń bẹ̀ ọkàn ìpìlẹ̀ lásán jẹ wọn ló ń jẹ ẹgbẹ́ tí wọ́n fẹ́ fò ẹ ẹ ti ẹni pé olórí ibú làwọn tó ti máa nù. mo ní iṣẹ́ olúwa kò sẹ́ni tó yé. iṣẹ́ olúwa ju ta. afa lọ. wàá ṣe é àní iṣẹ́ olúwa kò sẹ́ni tó yé. iṣẹ́ olúwa ju ta. ẹ wàá kú fàájì jẹ. ọlọ́run ọba fi gbé ọ̀gá. mo bá yín sọ̀rọ̀. ẹ fi gbẹ̀gàn o ẹ kú fàájì o. ẹ ọmọ yìí wàá sọ fún mi nísìnyí pé ọtí tẹ rà pé ti sanwó ẹ mo ṣe ní pé kí n yọjú sí fúnra mi. gàjì kí ló máa ń ṣe ẹgàn ṣé a ti ṣe fàájì tán ní abati kúrò mi báyìí. mi kọ́ mo ní problem yín lẹ́ni problem because ní last week bẹ́ẹ̀ ṣe problem yín náà tẹ́ gbé problem yín lọ fúnra yín rè so mi dẹ̀ fẹ́ kí irú ẹ̀ tún repeat ara ẹ̀ ní sùúrù mo ń sọ̀rọ̀ lọ́wọ́ mi fẹ́ kí mi repeat ara ẹ̀ ni mo ṣe wá bá yín pé ẹ jọ ń tu ọlọ́run ẹ jọ. so nísìn àti ama àti lówó so tiẹ̀ mo fẹ́ ṣe ẹ̀pù kan fún ẹ lọ sínú báyìí kó lọ mú kí wọ́n fi. ìjú wọn mo ti sanwó ẹ torí bẹ́ẹ̀ nìkan tó lọ mọ̀ mo ti lè sanwó yẹn fúnra gaji gaji gaji gaji ní sùúrù o ti gbọ́ kátó lọ àmà fún ẹ lọ. ẹ jọ o mo ti gbọ́ kò sí kò sí problem. iṣẹ́ olúwa ju tàfà lọ. gba ló ti rí kúnlé gbẹ̀yìn. ó ti pẹ́ díẹ̀ but ó pè mí ní bí i last two weeks sọ fún mi ní pé nílé wọn yẹn náà ti bẹ̀rẹ̀ wàhálà as a matter of fact gan-an wọ́n dẹ̀ lùbá wọ́n da ògì sóhun lára ah, ah, embarrass òun and everything. ṣé rí ọ̀rẹ́ ṣé rí máa sọ kọ́kọ́ fún yín ilé wọn yẹn mo wé tiẹ̀ bàjẹ́ wọ́n máa ń jà several times ó ti sú mi pé mo kì í wá lọ náà mo kì í wá lọ torí ẹ̀. ṣé ká máa yá mi àyè ẹ̀gbọ́n mo ní question kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ti yé yín question yẹn ta bọ̀ ṣé mo ìwà mo like flesh to flesh gan hmm. wọ́n dẹ̀ ń pariwo hiv hiv ẹ̀yin dẹ̀ ni mo mọ̀ pé superior ti yọ ṣe olórí burúkú bí ká máa ṣe kínní yẹn so báwo lè lè ṣe tẹ̀lé kọ́ mi tí màá máa ṣe. tó bá ti mọ̀ pé o ò fẹ́ hiv máa lo condom tó bá dẹ̀ mọ̀ pé òun wà another way tó ti lo condom máa ní hiv èmi ò mọ̀ pa hiv mo ń sọ fact ni. ẹ̀yin ò mọ̀ pa withdrawal method. withdraw wàá ṣe ni owó ìfọ ni alayé kó jàre ayé n ti lọ nìyẹn déta jà bàbá déta. ọdẹ ni ọwọ yìí ni o ọdẹ ó ní pé òun láì kó máa lo kọ́ńdọ̀m kó ní jà yìí nílà káyé fọmọ ó gọ̀ gan. ẹ wá ẹ wá ṣé bí kan ló ti ń sá lọ́nu yín òun kọ́ lẹ ti ń yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan bí ọmọ wọ̀nyí èmi ni màá fún ẹ lówó ẹ má kú síbí o. ẹ jọ o mo fẹ́ gbowó yẹn báyìí báyìí ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run. jọ èlò ní kínní ló lẹ́yìn máa ń rà tẹ́lẹ̀. one seventy. àtẹ̀rà mẹ́wàá. one seventy. a máa fún ẹ kí ló jẹ́ tó lọ́sọ̀ ẹ jẹ́ ìgbà báyìí. ìṣúrù jàre. nǹkan tá à ń fa ilé owó dẹ̀ lè ti wàhálà ń bí. ìyá jókòó jókòó. máa máa ẹ̀ bára. máa gbé iṣẹ́ níyà. máa gbá lóka o. kí ló ń bá ẹ̀ bára. máa gbá ẹ̀ bára. àti jẹjẹ mi ò mọ tán gbé àrùn kan sùn lọ. kí ló forí ibu náà. ní kí ni. kí ló forí ibu fún ẹ náà. kí kí ló mú yín tẹ́ ń sùn ẹ̀wà lẹ́nu tẹ́ ń sùn níwò yìí. kí ló kàn kí ló dé tó máa pẹ́ lámọ́ ńlá gbòògbó náà. ọlọ́run dà. àwa rèé. ó yọ lára yẹn ẹgbẹ́ jẹ yín lọ́wọ́ mi. tí bá ń gbèrè bí ó pa yín. má ti wájú mi mọ́ ẹ bá ń gbóúnjẹ. orí kì í ṣe wọ̀ bá gbà. bá àdàjù bẹ́ẹ̀ lọ ẹ rí i pé kà lárábìnrin yìí èmi ni wọ́n rán lóògùn eku o èmi ẹ lè fún mi ní lóúnjẹ nínú ilé yìí ìbọn tá ń lọrọ oúnjẹ jẹ ni fúnra yín lẹ́ẹ̀ para yín wọ́n máa ń wọ́n ẹ̀fọ́ oògùn eku tẹ rán mi mọ́ máa ń tẹ́ fi ṣe. ẹ géètì olórí ibùsùn làwọn náà wọ́n wà bẹ́ẹ̀ wọn ní dáadáa bí ọgbọ́n ni àjọ mímí àti dókítà ni hmm, hmm, hmm, wọ́n ní ká díjú ká sì bí ẹni tó kú. ká bùrìn ká fẹsẹ̀ kó gbà ó káwọ ẹni tí ó sì ní pẹ̀lẹ́. ọgbọ́n tá a dáná torí àwọn gànàgì tí mo kó sílé mi nǹkó. ó tó nẹ kò sálájọ bí mọ́ alájọ lóló. ó yà ìlẹ́nu àná. ó yà ìlẹ́nu. ó yà ìlẹ́nu ọbẹ̀. pẹ̀lú ó yà ìlẹ́nu. òní náà ni lálàá lù takutu kú òwò wo ìwọ́sẹ̀ sọ̀rọ̀ ìpè àdéjú àtàwa. ẹ̀yin ọ̀gá wa o ọlọ́run ó forí jìyìn láì fi lò nígbà wo lẹ ṣe á ṣe ẹ máa tà mí. ẹ gbá yẹn bí èyí tó wà lẹ. Dókítà ẹ wá jókòó bíbá ẹ wá jókòó bíbá ọ̀nà ah. oh, ó yà ilẹ̀ nu pé ẹ̀rí bí ìgbà tí mo ṣe tẹ́sítì fún gbogbo wọn pátápátá mo rí wípé nǹkan bíi jẹ̀dí tó ti wá pọ̀ jù bí àgómu ni gbogbo wọn lò ṣé mo pé nǹkan tí mo àfọ́ọ̀dì lọ́jọ́ sí nìyẹn. tí ń ronú jù nìyẹn o dr kí ni òtó rò nínú ọ̀rọ̀ mi èyí náà wò situation tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí kò sí fọkànbalẹ̀ kankan ogun rogbọ́n ni o ibẹ̀ sọ fún mi títí títí ní ìgbọ́ tí mo bá jáde lọ dr tí mo bá máa wọnú ilé báyìí ronú àti bá mi pé kí ni mo fẹ́ lọ bá nínú ilé báyìí mi ò ní kankan o dr ó ti sú mi. What did dé buy for a while tí mo ti ń definitely something is wrong in ẹ jẹ́ kí n jẹ́kì bíbí yín wò ká wo nǹkan tó ń ṣẹlẹ̀. mo ní láti fọ aṣọ yìí mi ò tó ní ìrẹ́jẹ́ ká ṣe kí àwọn ọ̀gá gan ah, ó ní agbára o. ó mọ̀ pé tí bá ti ń wọlé báyìí kò sáyọ̀ kò sáyọ̀ nínú ilé o. Hmm. ẹ sì jẹ́ ká dá ọgbọ́n kan kí èèyàn tó tó mo fẹ́ mú wá bí àbá tó bá lè bọ́ sí i lẹ́nu ẹ sì jẹ́ ká sáré sẹ́sẹ́ ká ṣubú ká rìnrìn pàràpàrà ká fẹsẹ̀ méjèèjì kọ́ káwọ ẹni tí ó sì ní pẹ̀lẹ́ ká wá sí bí ẹni tó kú káwọ ẹni tó fẹ́ràn ẹni. nǹkan tó lè yẹ kù situation gan nìyẹn tó pa mí lọ́rẹ̀ yìí tó pa mí lọ́rẹ̀ ikú tata bàbá. Ah, ẹ̀yin ọmọbìnrin yìí ẹ̀yin ọmọbìnrin yìí ṣẹlẹ̀ wá ṣe orí ìbúlẹ̀ ṣe inú ilé onílé ọ̀daràn ọ̀daràn. láti mi ẹnikẹ́ni kó má pè mí o ẹ jẹ́ sọ tẹnu mi ẹ jẹ́ sọ tẹnu mi láì ṣàjẹ́ ẹ ẹ pẹ́ fún wa ẹ ẹ wo ṣe rí i pé ọlọ́run ló yọ mí tó bá yẹ pé oògùn eku tí wọ́n ní ìrànímọ́ra ń jọ́ náà lọ́hùn-ún àdúrà rẹ ó gbà àmín ó ṣe èrè láyé àmín ipò dáa pọ̀ ìwà rẹ dáa o ṣe ìsúntọ́ ọ̀rọ̀ fún àdàkùnbò sí oríire òwò. mo fẹ́ sọ oríire. ó sì sọ oríire àmì lórí náà wà fọ ọ̀kalẹ̀ kó o ní fàìsàn gbà o ṣùgbọ́n tó o bá sórí ibẹ̀ tí wọ́n ṣàlàyé fún ọwọ́ rẹ ló fi fà á àmọ́ tó o bá ní iṣẹ́ kí ló ṣẹlẹ̀. ọwọ́ ara ẹ̀ náà ló máa fi fà á ìbọn mi. wọ́n wà fún ìràwọ̀ ó ibi ilé wẹ̀ tí ń lu òbí sí ní kùdùkùdù àbí ìyá kó lè ní ọ̀la. màmá mi àti náà ni màá wò. àmọ́ wulẹ̀ wo tèmi àsìkò ti tó ìrànlọ́wọ́ ti dé tọ̀rọ̀ àti fún un sọ ọmọ tí ń jẹ́ poison. kí ni jẹ́bẹ̀. mo dé mo dé ní agéròrò mi sọ pé tí a bá ti kú ní ìsìn ìfọkànbalẹ̀ ló dé fún ọ. ṣé ìṣòògùn eku. ìpele ẹ̀jẹ̀ ìtí ọ̀sán máa ti ọ́ pààyàn lọ sórí ilé tí kúrí ọ̀jẹ̀ àti ìyá wọn dáńkú tó mú dán gbogbo ara yẹn àtàbúrò rẹ̀ tó mọ̀ ṣàkọ̀wé wọn sàrọ̀ra fún owó kú wọ́rọ́wọ́ sórí kókó tó bàjẹ́ wọn mọ́ra ẹ̀ tí wọ́n mọ ọkọ̀ jẹ́ o àwọn méjèèjì kan bẹ tí pé fúnfún báyìí ni wọ́n gbẹ fún wọ́n gbẹ kú àwọn ikú ọ̀fẹ́ òkú ọtí máa gan ìwọ̀n kú gígan ò ní ọba wá fún ọ. ẹ ti dá pé ní sọ́pà ń dra yàtọ̀. o ṣe irú iṣẹ́ láàárọ̀ ìjọ rẹ̀ ah, orí shop and dry tọ́ba ti wá fún ọ tọ́ba ti kú sọmọdé wa tó wà lẹ́sítẹ̀tì yẹn hmm èèyàn pọ̀ tọ́gbọ̀n wá pa wọ́n bá gbàdọ̀ gbogbo mọ́ ṣe kí n tọ́gbọ̀n wá pa pọ̀ ló pọ̀ lẹ̀ à àwọn èèyàn sẹ́wọ́ sí kú báyà kò ní okó kú sí kí ni ìwọ màmá lọ tiẹ̀ sínú gbàgbọ́ tọ́gbà ọ́ pa ogun wọn sápò tó lọ o kí ni kí ni àwọn mẹ́rin péré ní òkú ìgbàgbà pa wọ́n. ọwọ́ ẹ̀ ilẹ̀ mi wọ́n wà ló ti yẹ ọkàrí láì ọmọ ìdáàpọ̀ márùn-ún tí ọ̀pá wọn díẹ̀ díẹ̀ o tí wọ́n kàn sí wẹ́kẹ́lẹ́ kan kọ́nà bí ìpẹ́ púpọ̀ lọ́wọ́ kọjá mọ́ wọ lójú. ẹ̀gbọ́n mi ní mo gbádùn pàrọ̀ yìí sínú ẹ̀ níyàn bá rí ibẹ̀ ṣe rí ìtẹ́ ẹgbẹ́ <laughs> lọ́wọ́ tẹ́ dàbí ẹ̀ tán fọ́nù la ṣé onímọ̀ òní ọ̀pọ̀ yẹ àpàyàn kan ní. ìlú ìpààyàn ti ti tọrọ sọ ẹ tó bá kú lóbó ṣe kú tọ ọgá yìí àmọ́ jẹ́ àpáta àpá ẹni tí papọ̀ gbogbo ọ̀tẹ́wà lọ́ọ̀kan báyìí wọ́n sẹ́wọ́ sí ìmọ̀ àmọ̀ yọlá kọ̀ báyìí ìmọ̀ àkùnrin. ló dé. mo kàn fẹ́ rí màmá ẹgbà ẹ̀dọ́gbò rẹ̀ ẹ ti kọ́ gbà ẹgbà ẹ ló bá lọ ọ̀gbọ́n ẹkú. ọ̀gbọ́n ẹkú. ẹ má pariwo pariwo tó pariwo. ẹ̀yà lọ ké fún gbogbo ara yìí kí wọ́n gbọ́ mẹ́ta twenty five naira ni wọ́n ta mọ̀ mọ́ ẹ wàrà mẹ́ta ẹ sábẹ́ mi tọ́jú rẹ wa dọ́gbọ́n kò fún èmi. chéǹjì tó bá kú sẹ́nu pé yóò kú chéǹjì ah. chéǹjì tó bá wá kú un ẹ dà sápò kí n ra kan ẹ mú sọ fún yẹn ẹ dákun o mọ́mọ́ ẹ má pẹ́ o. ọ̀dọ̀ pínpín àbí rárá ọ̀dọ̀ ọmọ pín ayé ẹ̀mí tí wọ́n kẹ́ sí ń pọ́dọ̀ pínpín àbí ọlọ́kùnrin bá. ẹ̀dùn ṣé eku a máa wà nílé olówó ilé yìí ṣe dá tó ara fẹ́ wọ́n pèsè ọmọbìnrin ó ṣe mú lólo ẹgbẹ́ bí ìbá tiẹ̀ ṣe pé òun ò ní làákàyè olórí sọ́ọ́dì jàre jogo jogo jòkó títí ẹ̀jọ̀ omi agbára ọmọ kan iṣẹ́ kan ló fẹ́ bẹ̀rẹ̀ dúnà jẹ́ kí n bi ẹ́ léèrè question ǹjẹ́ owó láìkì owó ṣá mo fẹ́ sóríire ọ̀nà àti sóríire ó ti lálẹ́ báyìí ọ̀nà àti sóríire ó ti wà ní sóríire àwọn ìyàwó dáàdì mi ó mọ̀ pé wọn láìkì nínú ilé ó dẹ̀ mọ̀ gbogbo nǹkan tó máa ń fojú mi rí wọn ti fẹ́ pa mi ọlọ́run mi ò fi ẹ̀mí mi lé lọ́wọ́ tó wá ìkan ni mo fẹ́ bẹ́ẹ̀ tó ń tòjú ọlọ́run ọba mo fẹ́ kó bá mi fún wọn ní poison yẹn. kí lẹ pé. poison. ah ikú. ikú ni mẹ́rin èmi ò lè pààyàn o. ẹ tẹ calm down kò sí nǹkan kan nínú àwọn orí o a wà lẹ́yìn ẹ kàn ẹ kò fún wọn jẹ kẹ ẹ understand wọn short ni ìyẹn má wọ rí. máa gbọ́ ẹni tó yára lògùn gbé o èrò wọn ò dá sí wa o àwọn gan fúnra lára wọn tó bá fast jù wá lọ ó tán fún wa nìyẹn o ó dẹ̀ mọ̀ pé àwa ni family life ó dẹ̀ mọ̀ pé àní dáàdì mọ̀ ogún ọdún ló dàbí àná ogún ọdún méjì sọdá kan máa pín property kù ló ti pé yìí o máa fẹ́ kó ṣe kìíní yẹn fún mi kó wà very fast jọ tó lè lọ. ẹ má jẹ́ kí wọ́n fẹ́ sọ ẹ fẹ́ sọ ní àwọn ọmọ ọ̀ṣun. àyè ẹ̀ bá fẹ́ sọ lè má wọrí fọkàn balẹ̀ ẹ láì jí. mo láì kí n jí ìfẹ́ má wọrí máa wọ jí ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ lórí gbogbo ẹ̀rọ àwọn ọmọ ọmọ ọlọ́run. ẹ̀yin tẹ́ ẹ sọ tó bẹ́ẹ̀ ṣe kí eh. kò sí bàbá ẹ wọ́n ti yẹ bí yẹ náà lọ fẹ́ pa bàbá rẹ. ó tó gbogbo yín dákẹ́ ó ti wá dáa báyìí nǹkan tí mo fẹ́ báyìí

ẹ dìde dìde dìde move like this. o ti wá dáa báyìí. Ah! ọ̀rẹ́ mi ah. Ah! fẹ́ lọ́rẹ̀. E, èmi nù àṣé ogun lorogún tówó bá dé kò sẹ́ni tí ò ní fẹ́ lá ogun lorogún o wọ́n sì sọ fún mi títí títí tí mi ò gbà ẹ sọ pa mí mo pọnú lá ẹ bojú ẹ̀yìn mo dọ̀bálẹ̀ ẹ tún wọnú gbó ẹ fẹ́ lọ bẹ́gi ẹ fẹ́ lé mi kúrò láyé àbí ṣùgbọ́n ní báyìí lórí ẹbí mo fẹ́ àwọn ìyàwó méjèèjì ẹ kọ́kọ́ bá ń lé wọn jáde síta bí ò fẹ́ rí wọn mọ́ atẹnìkíní atẹnìkejì wọn ẹ máa lé wọn lọ. wọn ní kú tí o bá pa ni tó bá sí ní fìlà ká dúpẹ́ ọgbọ́n bí ọ àbí sọgbọ́n àná ẹ̀ ni sọgbọn àánú ẹ ni. lẹ́mi ní ẹ bá lọ rò ewu tó ń bọ̀. tọ́lú tó náà lọ rẹ̀ rò kó tó náà tó kí ẹjọ́ tó sẹ̀mí sẹ̀mí lọ́wọ́ àti. mọ́mí tèmi ò fẹ́ padàdì mi lẹ́yìn tó tẹ́mi mọ̀. bẹ́ẹ̀ni sọ̀rọ̀ má jẹ́ mi lọ. kò sẹ́ni tó lè mú rere tí ó ní ṣúgà torí wo bí rere mi lè rí ká. àmọ́ muslim aláwọ̀dé wọn náà kó bá sọ́ndà wọ́n lọ ilé aláwọ̀dé wọn náà sẹ́ńtì sọ́ndà bí ó sì tán lọ́rùn ní bó ní mi ò níbo ni mi ò bá wà níbo ni mi ò bá wà kí ó sì tọ́ lọ́rùn níbo ni mi ò bá wà ìbàjẹ́ níyàn kò lè taṣẹ́ lọ́ àdúró òjò tó rọ̀ sí rékè lówọ̀sẹ́wúro ìpépejú tàǹbà fìlà òpó kan máyédúró I will achieve my aims kò sẹ́ni máa dá mi dúró I don't need to suffer before I could make my dough Oh Lord God of Nazareth come and bless my soul Those people behind me they no want me to blow Olúwa jọ̀wọ́ gbà mí come and lọ fún gbogbo Sugar cane no get sugar nígbà tó dáyé ìrèké dín nǹkan tó ń dùn wọ́n fẹ́ kó gbáyé àwọn afẹ́ajẹ má fi ayé má fẹ́ ká gbáyé wọ́n ń ba tẹni jẹ́ lẹ́yìn wọ́n tún wá ṣojú ayé ojú ajá ojú ajá ń ṣẹ́jẹ̀ ọwọ́ èpo lára yín láwọn kì í bá ní látẹ̀jẹ̀ ìgbà tó dá ló máa wá ó máa máa jẹ́jẹ́jẹ́ before they gonna help you wọ́n lé ní pé kó wá jẹ́jẹ́ kò sẹ́ni tó lè mú reke tí ó ní ṣùgbà kóríwo bí rere mi gbé mi ká àmọ́ muslim aláwòdì wọn náà kó bá thunder wọn lọ ilé aláwòdì wọn náà thunder bí ó sì tán lọ́rùn ní bó ní ìlú bá wà á níbo ni mi ò bá wà á níbo ni mi ò bá wà á yóò sì tọ́ lọ́rùn. Monday to Sunday, hustling ní lórí títì. Can someone tell me ìjọ wo ni mo fẹ́ ra infinity? I still dey hustle then, just ọmọ ẹ̀sìn ìjọkó lè sọ fún mi. Má jẹyàn kó tó déyàn, everyday ni mọ́ mi sọ fún mi. Fújì dẹ́bù táwọn tí wọ́n ṣubú kí n má rí wọn mọ́. Wọ́n wá mi nínú kásikẹ̀tì ọlọ́run ọba ló ṣe ń pa mí mọ́. This na my time láti jókòó, kí n jẹ ṣé ọwọ́ mi. Wọ́n fújì dẹ́bù fẹ́ kú dànù. Kò kàn mí, kò sẹ́ni tó lè mú rege tí ó ní ṣùgbọ́n. Kórìwò bí rere mi, play nigga I'm hustling my they wanna put us under wọ́n lọ ilé aláwo they wanna send me thunder bí ó sì tán lọ́rùn níbo ni mi ò bá wà níbo ni mi ò bá wà níbo ni mi ò bá wà bí ó sì tán lọ́rùn níbo ni mi ò bá wà. pọ́ńsà balógun ìyá àkórèdé yínká kọ̀dùn.